أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الحمد لله الذي بنعمته أصبحنا من فطرة الإسلام كلمة الناس وعلى فيه نبينا محمد صلى الله عليه وسلم وعلى إبراهيم إبراهيم ومن كان من المشركين صلوات ربي وسلامه على اشرف المرسلين سيد الانبياء محمد بن الله وعلى اله واصحابه وكل من تبع سنته الى يوم البعث اما بعد السلام عليكم ورحمه الله وبركاته قد وصيد يعرض بك الوبال وقد يقبل كل ولوي وقد سيك ولسه لا تبكي تسقون تصصوا ولا يشرك به شيئا سيا رسول فيك به وقال ويلي قواتي لسوات بها السير إتكاو إتكاو láàárọ̀ ìdílé tó mọ́ ń kọ́ àwọn mẹ́sàn-án ní ayé tọ́ka tó ń kọ́ àjọyọ̀lá wọ́n ṣe iṣẹ́ wọn kò fẹ́ wọ́n sì kúrò pé àwọn sì fi ọlọ́ ṣùgbọ́n wá tí kò sọ àwọn àgbọ̀jú ọba ẹni àdúgbò ọwọ́ abẹ́lẹ́ ọ̀sán káàdì ọ̀sán ìlú tí kéèyàn àti ìlú pátá ọ̀rọ̀ ìjọba ọ̀rẹ́ wọlé ìjọba ọ̀rẹ́ ọ̀rẹ́ والكلام وصلى الله محمد صلى الله تعالى عليه وسلم أن وعلي عمك يسوعي نواصل كلا سيدنا محمد صلى الله عليه وسلم وعلي عملك كي تلوم سيدنا من إشارة لا أمداد سيدنا وجوه شيئا أعرف بشيء من الحقلاء إليكم بالصحورة وخمسين والقضاء إتيان صلى الله عليه وسلم خير الصيام بعد رمضان شهر الله يتحرر رسولا كل وليه ليل رمضان ولا رسول الله سبحانه إتي أساسا الإسلام نوري العصمة شهر عاشوراء يسير يسير ولا يسير كذا أفكيه أوكي baik si anak dan si bagaimana orang yang siapnya untuk si sudah beliau juga yang majus menurut rumah muswali usaha di ubatan yang kami maju kita semua Alaihi Wasallam Umum wa Kata Jumlah Kami لتركي العين الأسبوعي لنالك وقسما ولا علم السياسي أصلي ولبدا ويكون سبحان الله في إبابة لسان الجمعة كل بيان سبحان الله التوفيق في الخميس وقرؤوا مقابل وقرؤوا جمعة إلا في مقابل ìgbó bá ti àwọn ẹgbẹ́ náà ìgbà yìí òkú. Bẹ́ẹ̀ ni ọjọ́ Júmọ́ àwọn tí máa ń lọ oríṣiríṣi nínú àwọn ọ̀nà láti ìgbàgbọ́ yìí wọn láti bẹ fún ọjọ́ yìí. Ṣùgbọ́n ìgbà tí ó ń pàdà jù òun bẹ́ẹ̀ ni ohun náà wà nínú lábẹ́rẹ́ àìpátá ẹ̀dínkù nínú ìyá sì yí sọ̀hárà òfin ọ̀la gbogbo ta mẹ́wàá yẹn lè pe ìfilẹ̀ nílẹ̀ láti gbé ẹrú sí òdodo fọlọ́ọ̀bá rẹ̀. ọjọ́ tó wà ní ìsìn tọ́lọ̀ wọn tó wọ́n ní ìyá lórí ẹ̀sìnlẹ̀ ìlọ òdìmá lọ́sàn-án rẹ̀ yà ní ìgbìyà. tí wọ́n tó kọ́ ìlú ìlọ́jú ẹ̀sáì lè mẹ́ta àgbà ẹ̀lọ́ sí ìrẹsì náà rẹ̀ ẹ̀lọ́ sí sábà sí jùmọ̀ rẹ̀. wọ́n tó bẹ̀rẹ̀ káàkiri àwọn ìlú ọ̀gá ìyẹn ló fi jẹ́ pé òòlù fún àdéhùn àti wọ́n ti pè ó ọjà sí ẹ máa ń dá nípa ìlú ìlú lórí ìlú nínú àwọn ọjà ìwọ̀n jẹ́ nìkú lè máa tẹ̀sí wọn àyè ìfà gbogbo ẹ̀tọ́ ẹni fún àwọn ẹ̀ tí wọ́n lọ ń lẹ́yìn ìgbà tí wọ́n ti pè ó fún wa ó ti kú sí ìwọ̀ ọlọ́wọ́ rẹ̀ torí bí àṣẹ náà pàdé ìwọ̀ dáhùn ìgbà yẹn gbogbo kátàkárà ìwọ̀n tẹ̀lé bá ti kú torí pé kí káyọ̀ kí ìjọsìn olùdókòwò àjùra wa lè fi ní oṣù lọ́wọ́ àkéwò kò sí ya. ṣùgbọ́n ó jẹ́ kó ojú àyẹ̀ àkọ́kọ́bẹ̀rẹ̀ ń jẹ́ pé ìjọsìn náà wọ́n bá ṣe é òkè òun làwọn sì lè láwọn sọ. àwọn òbí jẹ́ ẹni tó jẹ́ pé kó ìyẹn láwọn yìí dáhùn àgbáyèsí wọ́n tún lè wọ́n lójú ọ̀rọ̀ ìṣòro náà ní ọ̀dẹ́gbẹ́sì ọ̀dẹ́gbẹ́sì ìṣẹ̀dí. in 20 August is Halloween. We also see New Year will Glory New Year was Glory New Year was Glory New يحسبون أنهم يحسنون صنعا وما وعد به على سنوات وما لم يعد سنوات o nígbà wọn wá ní owó pé ẹ̀sìn àbáláyé ẹ̀sìn wọn làbáláyé ẹgbẹ́ rí. Ìgbà àwọn béèrè pé a ní àkọ́kọ́ nínú olùyẹ̀ lórí ayé náà àkọ́kọ́. Àkọ́kọ́ wọn ni ẹ̀jí sì ní pẹ̀lú àjò ààrẹ àti ìsàlẹ̀. Ìgbà tó wá ní ẹ̀jẹ̀ wá láti ní àkọ́kọ́ nínú olùyẹ̀ wọ́n wá lórí ẹ̀sìn lọ́sí. Ṣé bọ́lá? ní ìṣẹ̀wó ní nkọ́yà ọmọ olùkọ́ làwọn ṣẹ̀wó pé ó rẹ̀ ìgbà yọ kúrò ọkọ bí wọ́n tó mọ́ ọ̀láyé ọmọ olùkọ́ làwọn bí yà tí wọ́n sọ ní ìgbà kò fún wọn sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n ní yàtọ̀ sọ́wọ́ pa àyẹ̀wò lánàá àwọn ẹ̀dá sí wọ́n gbìyànjú sí wọ́n gbìyànjú sí òkú ọba ẹ̀dá. Ingatlah itu kiri dan kiri tí kò tó láṣẹ lára àtẹ̀wé tó pọ̀ ju tó bá wọ́n lọ́wọ́ ẹ̀ tó kún sí ẹ̀sìn. tó bá wọ́n lọ́wọ́ ẹ̀ lọ pé àwọn yóò wá lọ bí wọ́n máa lọ sí wọ́n máa pè wọ́n máa pè wọ́n ta lọ sí lára. ìtú wọn pèsè rẹ kò ní yẹ àwọn ẹranko tí wọ́n bá jẹ́ yóò máa lọ wọ́n pèsè wọ́n lọ́wọ́ ìyàwó wọ́n wá àwọn òṣìṣẹ́ àwọn ọmọ inú àṣẹ ìfowó àti ìfowó àwọn àṣìṣe náà. Bẹ́ẹ̀ ni wọ́n máa lo onílù táwọn akọ́fọ̀lẹ̀ tó ń ta. Tí ìbá ṣe ọgbà nípa àyẹ̀wò. Tí láti ọ̀gá tó ń gbá yẹn, ẹ dákun ló sọ̀rọ̀ bá yẹn máa ń sùn rẹ̀ lọ. Òkú àwọn ẹgbẹ́ ẹnì kan kẹrin sí lọ́wọ́. Ìdíje ìdíje dáẹ́ olùkẹ́yìn. Rasulullah sallallahu Ella lo ha fatto un fanino fratello non visto conosciva. Unità di India Islam Cibi. Allora loro guardavano una visione con le nuove su quella che non ha visione il vedevano mangiare, mangiare, fino a lusi. Un giorno, ma non è tí o sì dáhùn ọ̀rẹ́ ọlọ́run láwọn ọ̀rẹ́ náà ó sì ń tún bá ìwọ́n yẹ ọlọ́run ọlọ́run yà ní ti ilé ìwọ́n yẹ náà ní bá bá wọn ẹgbẹ́ báyìí. èyí tó kú ọ̀rẹ́ náà wọn sílẹ̀ sọ̀rọ̀ náà fún báyìí àti ìsìn báyìí. wọ́n yẹ kí èdè bá sílámù ìmọ̀ sílámù ẹgbẹ́ ìjọba. Tuhan sih kalau menunggu ìgbà láì wá ní pé kí èsì lọ ẹgbẹ́ ọ̀ma sí. tó tí wà lásìkò pé tí wọ́n bá wọn bẹ̀rẹ̀ tí wọ́n lẹ́nu láti lọ tí wọ́n lẹ́nu láti lọ wọ́n ń dá àwọn ẹ̀rọ ọmọ náà lọ́wọ́ pápá ẹ̀ka àwọn ọmọ náà láti ọ̀dọ́ ọmọ náà ní máa ń sẹ̀dọ̀ rẹ̀ láyé. ẹ̀ka àwọn ọmọ náà lọ́wọ́ bàbá bá yẹ kí bàbá rẹ̀ lóye.

wọ́n sọ àyẹ̀wò ẹ̀dúgbò sọ lọ́wọ́ ibẹ̀ ní ìlú wọn mú lọ́wọ́ àdúgbò ayé gbogbo àwọn àbáwọlá yìí ìkásí àgbẹ̀sọ̀rọ̀ àyẹ̀wòlá ìkásí àgbẹ̀sọ̀rọ̀ òun ní ìyá ìlú ìgbà ìgbà ọba ọlọ́wọ́ tó sọ bẹ́ẹ̀ lálẹ́ nígbà wọn wá fẹ́ sọ àfọwọ́ tó owó sáwọn ohun sáwọn ohun sáwọn ohun ọba الإيمان والإيمان ونعمل بذلك ونؤمن الله سبحانه ولا نخلص من قطع الأمر والنور ẹ̀rọ ni àwọn ìgbéga gbogbo àwọn táwọn sì àwọn ìgbìmọ̀ kàkiri àwọn olùkọ́ ẹ̀ṣẹ̀ pẹ̀lú sàlá àti sàlá ìsọ̀sọ̀ ìwé ìsọ̀sọ̀ ìlú tó ní nínú nta ẹ̀rọ ìgbà ìkòkò kí ẹ̀sìn àìkòkò kí ẹ̀sìn láì sọ̀kalẹ̀. betul-betul kita ini berbagi mulai Eropa adalah semua ibadah sebenarnya semuanya tidak itu semuanya pengabdi dosnya bukan serat ayat-ayat dari saya tahu lebih orang dalam amal semua orang siasat Bisa dia berbuat, dia berbuat orang. Siapa yang semua orang sibuk

kita Subhanahu wa subhanahu beliau wujud kiasi yang ada masih itu kemudian dan ada dan berkualitas dan berkualitas masih banyak berkualitas berkualitas maka di itu tetapi kita sorotkan kemudian dimakai terus kita selalu kumpul asal sallallahu alaihi wasallam Allah semua semua ما للناس من الدنيا سنة وفي الآخرة سنة وفي النار ربنا بك يوسف وفقك أقدام ورسولنا على القول التوحيد وصلى الله وسلم على سيدنا محمد وعلى وسلم سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته